Jésù jìyà ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu ni Jésù ṣe èyí tí ó mú kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa tọ̀ ọ́ lẹ́yìn ó rán ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ó ràn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ́wọ́ ó sì kọ́ wọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló tẹ̀lé e Jésù wá láti fi ìfẹ́ Ọlọ́run sí ènìyàn hàn àti láti mú ènìyàn padà sí ọ̀dọ̀ Ọlọ́run nínú gbogbo èyí àwọn olórí ẹ̀sìn jowú Jésù ọlọ́kàn líle ènìyàn ni wọ́n wọn kò sì gbàgbọ́ pé Ọlọ́run ló rán Jésù wọ́n kọ̀ láti gbàgbọ́ pé àwọn ti rú òfin Ọlọ́run àti pé ẹlẹ́ṣẹ̀ ni àwọn àwọn olórí parọ́ mọ́ Jésù wọ́n sì mú un àwọn ọmọ ogun lù ú nípàsán wọ́n hun adé ẹ̀gún e tí wọ́n gbé e lé e lórí wọ́n fi í ṣe yẹ̀yẹ́ rántí pé jésù jẹ́ ọmọ ọlọ́run ó ní agbára láti pa àwọn ènìyàn wọ̀nyí run ṣùgbọ́n kò ja ìjàkadì láti gba ara rẹ̀ sílẹ̀ ó mọ̀ pé ètò ọlọ́run ni fún òun láti kú